ثاني بسم الله الرحمن الرحيم ومن فوائد الآية الثالثة منه أنفاني تعريب آية لك وناني بلو كيروبا سبحانه وتعالى وقال قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا أما تي ربي ربي أبي wọ́n náà wọ́n kọ̀ mọ́lá lórí àwọn asáàbùl kaf ó ní aláàkọ́mbẹ̀ ma ti dámmana sí ya ka ábìlẹ̀ aya min kíratul àjíba fi asáàbùl kaf ó ní inú já àìkú sínú òun náà ni ìtàwọn asáàbùl kaf ìtàn tó sé mani nípa àwọn ọ̀dọ́ tí wọ́n wọnú kòtò mi وتجمنه من الآيات الدالة على كمال قدرة الله وحكمته àti tó kó sí nínú àwọn àyà náà in tó ń tọ́ka sí pé agbára ọlọ́run tí ọlọ́run agbára rẹ̀ péye wà hikmatihi àti ọgbọ́n rẹ̀ tó jinlẹ̀ number two أن من أسباب بناء المساجد على قبور الغلو في أصحاب القبور nínú sábàbí tí máa fa kó máa kọ́lé kó máa kọ́ nǹkan lórí sàárè ó di àṣejù nípa àwọn tí wọ́n ń sẹ́gun tí wọ́n sẹ́bọ̀ pẹ̀lú àwọn sàárì yẹn ni لأن الذين قلبوا على أمرهم تلعما تروا أبورين وعلى أمرهم بنوا على عليهم مساجد وقوم يعسلوا لأنهم صاروا عندهم محل الاترام فلما تقول آه أولي أن يعقلني وأن يعوني وأن وإكرام إن يقلين ففعلوا فيهم وقمتات لولي ساريهم لما تري أن الغلو في القبور بعد سجن ما ساريهم وإن قل بذلك عسج طيب فيتين أكردوين قد يؤدي, يؤدي إلى ما هو أكبر يرسل بي انتج عنه أي فجو ديني أمام قد وآيا يقرأ دين كتتبي ولعاذا قال النبي صلى الله عليه وسلم ايه لفع تيع النبي محمد صلى الله عليه وسلم لفع سيدنا علي إنما وثب مكة إن بعثه مدونا لا تدع سورة إلا تمسها ما في فتو كان لي إيري كان لي أفي قول ما في فتو كان لي أبي ثم كان ثم ما إيمي كذوما ولا كبرا مشرفا إلا سويتها mọ́jà rí pé o fi sàárè kan tí wọ́n kọ́ tó ga rí kó flat ẹ̀ kó tó kọ́kọ́ kó mú ba rẹ̀ omi tó wà àgbẹ̀ ọmọ kọ́ lórí sàárè tí àǹdírẹ́sì sàárè àǹdírẹ́sì ara ò ṣẹlẹ̀ àfọlámọ́ ẹ̀yìn ẹ̀ mẹ́ka kún àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀rẹ́ kan sọpọ̀ lánàá jíjẹ tàwọn ń sọ̀rọ̀ ìkùnmí ni wọ́n rọ̀ ń ṣéwù kan fún àmì náà máa ṣéwù yẹn wọ́n ní jọ mórì bí rẹ̀ ń sọ fáwọn tó wọ́n jẹ́ bí iṣẹ́wù yẹn pé ẹ̀yin ẹ̀ mọ iṣẹ́wù njẹ́ ọmọ olùrí ẹ̀ tí mábìlì bá ti lò báyìí bó bá ṣe débi sàárè rẹ̀ bẹ́ẹ̀ ló sọ rere tó òun ìfẹ́ kọ́ fẹ́ kọ́ wọkọ̀ báyìí ẹsẹ̀ ló fi ṣe ẹdínwó láti kàkú rí ẹsẹ̀ ní òfin ẹdínwó bọ̀ láti káwó tí lọ káwó bẹ́ẹ̀ ẹsẹ̀ ó máa sáré ó mọ́ ẹ̀rọ dáre ó yìí gbé ó di yé wa ọlọ́mọ sọ wá ní ọlọ́ọ̀bà نعم كيف أوفى تري حديث عن النبي محمد صلى الله عليه وسلم طيب. وانا ابي سعيد رضي الله عنه ثم سيدنا ابي سعيد الخضر رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال بدجدج وجيشه رب الله تتبعن لتتبعن سنن من كان قبل لكن سنن على كل سنن من كان قبلكم حظوة لعضوة العضوة ميز بسن تلي بسن تلي حتى لو دخلوا حجر الحب لدخلتموه دي في تبونوا لانكوكو بس ما دودي نوع وغطون اين بام وبه قالوا يا رسول الله اما سابي بيكي وشي الله اليهود والنصارى سوى يهود النصارى kí ló wá wí oní samani tí ìbá sàwọn tàbí tàbíkù samani samani tí ìbá sàwọn tàbíkù akhrajahu imam bukhari àti mùsùlùmí gba hadisi wa fáwọn ma fi ṣẹ́rù hadisi fún wa lẹ́kùnrẹ́rẹ́ قوله في الحديث لا تتبعن قولهم لا تتبعن سنن اللام الموطئة للقسم لام اللام لام القسم إبراني لينا نون تتبين نون التوقيد فذا الرجل يعني إن كان من كان أكبر نجي ولو في كلامه النبي صلى الله عليه وسلم على قبرة والله أدوان داجو داجو mo sọ pé bẹ́ẹ̀ ni bá sọ̀rọ̀ tí o sọ pé dájúdájú tí ìsìnkú wọ̀láyé ọ̀rọ̀ rẹ̀ òdodo ni àmọ́ kọ́rọ̀ wọn ní bá ara ìsinmi tírísì nígbà oníwọláyì dájúdájú ẹ máa kọ́ sí àwọn tí wọ́n kú síwájú yìí mọ́nìkánà kọ̀bùlọ́kùn ayé fẹ̀kàrà mọ̀ ọkẹ̀rẹ̀ bí sọ́dọ̀tẹ̀ mọ̀wọ̀kẹ̀dẹ̀ gbóló yìí wọ́n fún lágbára pẹ̀lú àwọn ọ̀nà mẹ́ta alkọ́sọ̀ mọ̀kọ́bẹ̀rẹ̀ ọ̀nà ni ìdúrà kẹ́pà lérò bẹ́ẹ̀ wọláyì wọláyì àti láàmù jáde والنون التوقيد النون التوقيد والتقدير والله لتتبعن والله لام لكن نون نون سنن من كان قبلكم او تسوته فيها روايتان رواية نجي لوان قاري هو عن السننة ولو عن السننة عايزه بالسننة أتي السننة أما السننة ètò wá ní bìdọ́mì sin tó wá pẹ̀lú sin ní ndọ́mà jẹ́mọ̀ sunna ọ̀nà ni jẹ́mọ̀ sunna هو طريق أنا ننسي أجوانا كتابا ينبع وعما سننا أما أقول بالفتحة فهي مفرد أيها كان بمعنى طريق أجوانا فعلى تأتي بمفردة مثل فننا جمع أفنان فننا جمع نكني أصنان وسبب سبب جمعها كني أسباب وقالوا من كان قبلكم أي من الأمم إنما الأمة سوى جميع وقالوا لا تتبعن سنة من كان قبلكم ليس على ظاهر كل قبع سوى جواني بل هو عام مخصوص وقالوا عمتو سوى جوا وعما هو سبيشال فما كان لأننا لو أخذنا بظاهر آكمة جميع هذه الأمة تتبع أن سنن من كان قبلها يقول أعمال الأمة إذا ما تبقى تسواجه مين ولكننا نقول إنه عام مخصوص هو الجنرة تعوات ثلاثة عوان كم بني لأن في هذه الأمة من يتبع تلك السنن تريد أن كمنا الأمة يتوان تلعوا تسان فسواجه كما أخبر النبي صلى الله عليه وسلم بيعرف لأنه لا تزال طائفة من عاد أمة الله أكبر مضاف الواسم هو في ببوت ليلته ببوت ليلته أما كونية ونجد على أمة ميه أما الأمة ميه على الحق ضد الأمة ضد الوية وذاك وكم ونوبة وقال إن هذا العديد على أمومها أنه لا يلزم عن نتبع هذه الأمة أمة من سابقة في جميع سممها نقول عمدوا عبر الدولي أو نما تليب البوم في سيئة ونسوق جوا يقعد وراءه أو ما سلاج إتوا بسنة موتلة إتوا سلاج موقع تقول لهم دونسي بل بعض عاد الأمة يتبعون في شيء وبعض الأمة تبنوها في وحينئذ لا يقتى خروج هذه الأمة من الاسلام eléyìí kò yọ al'umma yìí kò nù islam wa hadha awla lè baka alhadis ala umumiha ilé fi dájú alfotuma ní pẹ́kẹ́ hadis yẹn wọ́n pẹ́kẹ́ tó kárí ni ní ma'alum anna min turakin man kana qablana la yakhruju min al-milla ndo amana ke kí gbogbo ṣe sí àwọn tẹ́síwájú aláàlọ́yọ̀ ẹ̀kọ́ ìgbàgbọ́ islam Ah, ayi bislu akalu riba bí àwọn yahudi àwọn kan wọ́n jẹ riba kìí ṣe haramu lọ́dọ̀ sí wọn lọ́dọ̀ sí wọn wọ́n ti sọ di aláàlì fún wọn tí ẹ bá ń jẹ riba kò yẹn kó lọ àgbò islam wàlá hasan kéèyàn ti kéta kò yẹn kó lọ àgbò islam wàlá báàgì gbogbo ilé ẹ̀ṣẹ̀ ńláńlá ni àmọ́ yẹ kò mú yẹn kó lọ àgbò islam bí ọ̀tẹ̀ wàlá kadib àti irọ́ ومنهم ما يخرج من المله àjẹ̀rí ìjọ pé máa yẹ́nà kóòrò àgbò islam kàrì ìbáraṣẹ́ àwòfẹ́n bí i àtúmọ̀ ń bọ̀ sí ẹbọ àwọn tó máa ń bọ òsà àwọn tó ń tẹ̀lé òsà tó tún gún nǹkan fún òsà ọmọ ìrà bíráre súnana ayéhíyà tara àwọn ojú ọ̀nà wọ́n yẹ mùtánà wà á oríṣiríṣi nílẹ̀ ojú ọ̀nà yẹn ojú wọ́n lọ́la pé ojú ọ̀nà ṣìnápọ̀ ẹgbù àwọn sọ wọ́n ní zulumat zulumat mina zulumat ila nur àwọn àpò ojú ọ̀nà oríire kanáà ní nur kí wá ní anwar ẹ̀rí inú kọ̀ọ̀án gẹ̀rẹ́ gbólọ̀ àwọn àmàlẹ̀ ara mẹ́lẹ̀ kanáà ní àmá zulumat ọ̀nà kùkù yẹn pọ̀ ọ̀nà ànù yẹn pọ̀ ma wá ń púra zulumat oríṣiríṣi wá bọ́ gbélé ọmọ ìlàgbárí ọlọ́bùjá bá sínú kùkùn ti wọ́n lọ́ba Allah wòlíyí lẹ́dẹ́yìn àmánu yọkùnrin omi na والذين كفروا أولياء التعبوت يخرجون من النور إلى الظلمات أبو الظلمات يواني فوا بي أما النور بقبوبة بابا من قرآن قال يبيت النور سواني أنوار يعني أراه أود يوع ولا مزافر يوع نعم السنة نوع بي onye mụaa aba ụsanwa a a hụa la awa قل خالق طلعه ومن آه ما هو ابتداء على الحق المخلوق ومن اتومي من ودي وفعيا فلن نستعرض شيئا من عادي السنن انما تسوى عم الدي وعم به عم الدي وعم به ومن عادي السنن انما تقول بعد عبادة عبادة القبور والصالحين ìmọ̀ lọ sàárè ìmọ̀ bẹ sàárè ìmọ̀ jọ́sìn ní sàárè àbí ìmọ̀ jọ́sìn fáwọn ẹni ìjọ́ ọ̀nà sàárè yẹn ẹ̀rọ pé àdúgbì gbogbo òbúra tó bá búra wọ̀ láì kò tó wọn ó ní ẹjẹ́ lọ sójú orí bàbá wa ká lè búra ń bẹ̀ ìgbà yẹn wọ́n tó mọ̀ pé àwọn búra ó di wa àfi kó máa bu yẹ̀pẹ̀ bàbá wọn kó máa mú kóbi kókó ẹni tó bá ti dalẹ̀ yẹ̀pẹ̀ sàárè yóò dájọ́ lọ́wọ́ mọ́ ìlà dalẹ̀ ó di wa ọlọ́mọta fọ̀rọ̀ yìí wọ́ ọlọ́ba وهي إنها موجودة في أمم سابقة وقد وجدت في هذه الأمة إليه إنه على الأمة قدالة وأنتي أتزان أود أنسي إنه على الأمة وعيناه وقال تعالى عن قوم نوح لو كان لون رسول الله طبعا يا نبي نوح وقالوا لا تذرون آليتكم إما في أمولهم وبعين له وتذرون ودع إما في ودع الله ولا سواء في سواء ولا يغوث في يغوث ويعوق في يعوق بنصر أما أمير مانو نما وبا ما سلايف وما بيري وما oníkà ṣètò àwọn abọ́ pé ẹgbẹ́ bíbí àbí bíbí àbúrú mùsùlùmí bíbí àkọ́kọ́tọ́kọ́ tẹ̀lẹ̀ ní wọ́n sọ fún wa pé Adam ìran yìí lọ ìran yìí lọ ìran mẹ́wàá gbogbo wọn kò lóun àlàlù islam kò sọ́sẹ̀ bọ́ láàrin wọn kò sọ́sẹ̀ bọ́ láàrin gbogbo aláwọn tó ń ti pààyàn aláwọn tó ń ti zìnà aláwọn tó ń gbogbo ilé ìkọ̀yẹ̀yẹ kó lóun àgbo islam ẹ̀fẹ́ ńlá ńlá ni ó lè gbìyànjú bínú ọlọ́ọ̀bà àmọ́ kò sọ́sẹ̀ bọ́ láàrin wọn láyé àlẹ́bí lówó làwọn ẹni yìí dìde bídí àbí bídí àbúrú sí mi làwọn fáwọn ọba àníyá àwọn àtàwọn ọkùn yìí kúrò fẹ́ ṣe o ẹjá mọ́ rántí wọn ẹjá mọ́ èrè wọn kàmá fi rántí wọn àwọn tí wọ́n mọ èrè ni at that time wọn ò jọ́sìn fáwọn èrè wọ́n kàn wọ́n rántí wọn pé ah, àwọn táwọn afáyà àwọn afáwà ni àwọn afáwà ni nígbà táwọn ìran yẹn parẹ́ ìran tó tẹ̀lé wọn tó dé wọ́n bá ní àwọn ẹni èrè yìí àìlódò ah, ọlọ́run bá dàrẹ́ẹ̀tì àwọn bàbá wa tí wọ́n mọ̀ èyí mọ̀ táwọn sí ẹ̀ka máa bú òtú àwọn ẹni rí ni ọ̀dọ̀ àwọn ẹni rí láti máa lọ àwọn ọlá àwọn lámà fi tọrọ gúúgbẹ́ lẹ́kejì náà wọn ọ̀jọ́ sì fún àmọ́ fọlá àwọn tọrọ nígbà tí gúúgbẹ́ lẹ́kẹta dé àwọn bá ní ara o àwọn ilé ìgbẹ́ lámọ̀jọ́ ti fún àwọn onímọ̀jọ́ ti fún ọlọ́ọ̀bà àwọn ní intermediate láàrin àkọlọ́ọ̀bà àwọn ilé ìgbẹ́ lámọ̀jọ́ ti fún bí wọ́n máa gbẹ́gbẹ́ níbi inú ọ̀hún alẹ́ ìṣòro tó ṣẹlẹ̀ olùdíṣẹ́ àkọ́kọ́ àwọn níbi ọlọ́wọ́ bá pọ̀ sọ́n síwájú rẹ̀ àmọ́ kò ṣẹlẹ̀ bọ́ǹgbà náà ó di yé wa ọmọ ya nínú Islam bíi ti bídé aburú sí ni lẹ́sìn rẹ̀ àwọn bídé àlónì tí wọ́n mọ sọ́kúsọ sọ́kúsọ díẹ̀ díẹ̀ ni máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ni máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ìjọ sọ́kúsọ yóò wà bọ́ wọn lọ́wọ́ sí yóò bá ti kú sí yóò bá ti kú sí. ndíkì wọn lọ àwọn ará kánú àwọn tó ní wọ́n ṣe wọ́n dá nǹkó ní abibadi muhammadu abibadi muhammadu. níbo ẹ̀ka máa lọ́lọ́ gbólóhùn tí wọ́n lágbára fún wọn káàná máa lò fẹ́yìn náà ó di eyín náà. àwọn ẹ̀rọ bá ń jẹ́ ọdún ti ìrọ̀ ìgbọ́pàdé. àṣírí náà ìrọ̀ ìrù ó lè máa burú sí náà nìkan náà ọ̀gá mọ́tò tí wọ́n burú láti ọlọ́sìn. gbogbo àwọn lékèké kankan àwọn kéèfà bí àwọn gbólóhùn míì tí ó máa jáde ń bẹ̀. ọ̀kan ló ní lóòótọ́ ni àwa náà rábìsì náà annabi ni la tatruni kama atarat an-nasara isa ibn maryama ẹ má gbé igun igun pòpò bí àwọn bani israila wọ́n ti gbé anabi isa gbogbo ìpòpò jọ ń pè ní abdul ibnullah tọrọ ọlọ́ọba lánàbí yuda máa ní gbà agbètò ẹnu àlà ó ní tẹ́lẹ̀ kálíbi ìzúná lórí onílẹ̀ onírẹ̀lẹ̀ ńlẹ̀ ìmọ̀ràn rẹ̀ ńlẹ̀ àbáwà agbèkáyọ̀ bẹ̀ ah ó di wa ọ̀gánà ọ̀sáàzù wa dr eh, bapa ó ní àkọlẹ̀ olùfẹ́ fún àdébì tó ju ètò lọ kò sí àkọlẹ̀ olùfẹ́ fún àdébì tó lọ ju ọlọ́run sí olórí gbogbo ẹ̀dá ẹni ní òtún ó ní àdébì tí àwọn ẹ̀kú àti ọ́nkù rẹ̀ àbútọ́lù ní ọdún kẹwàá làmú èjì kú wọ́n ń pè ọdún ẹni àmàlà àọ́zùn ọdún ìbànújẹ́ fánàbí sẹ́lẹ̀m àti wà wọ ìlú mọ́ka sọ́ àníbi sẹ́lẹ̀m ọ sá fún ọba àwọn òkú kan lọ sí tọ́ìf nígbà tọ́ìf àwọn ará tọ́ìf òkú ló fi lé padà òkú ló fi lé àníbi sẹ́lẹ̀m ń fọwọ́ nu ẹ̀jẹ̀ ojú ẹ̀kú báyìí sẹ́lẹ̀m nínú pé aláwọ̀mọ̀ ẹ̀fù lọ́wọ́ fọ́nlá lẹ́mùn ọlọ́mọ torí ẹ̀bínú sí wọn wọn mọ tí wọ́n ń ṣe ni ọlọ́mọ bíbẹ̀ inú bí àwọn bàláìkà àbáwọn ní ẹ̀ka bínú ni ẹni tí wọ́n torí ẹ̀sẹ̀ nǹkan bínú ẹni tí wọ́n lẹ̀ lóko bínú ẹ̀yìn kan bínú ni ọ̀dà jùlọ lọ ló bá sọ pé àwọn bàláìkà ti ń kọ̀ntró àwọn òkè tó yípo tọ́ìf kí bá bojú ọ̀hún wọ́n bá rí Jibril wọ́n tó ọlọ́run ní sọpọ̀ pé màláìkà tó ń kọ̀ntró àwọn òkè kí kò tọ́ ìfìlà àwọn méjì náà ni sọ fún ọ̀pọ̀ gbé òkè lọ sọ́mọ̀ fún àwọn rẹ̀ áà ah! ó ní ọlọ́run bá ní òun mi méjì sí àánú mi bu ètò rahmatin ọlọ́run lọ fún òun mi lẹ́nu tí ọlọ́run bá bóyá àwọn akọ́ bóyá mo jẹ̀bi fa ẹwà níbi sẹlẹ̀ bóyá mi ni ìmọ̀rọ̀ gbé kalẹ̀ àti ìdí wọn blé máa rẹ̀ bóyá mi ni ìmọ̀rọ̀ gbé kalẹ̀ lọ́fà tó fi sì ní gbọ́n sallallahu alayhi wa sallam olólọ́wọ́ àwọlá abẹ́ tẹ orí ilẹ̀ lẹ́lẹ́tì nífẹ̀ẹ́ àdébí sẹlẹ̀m lẹ́yìn ìgbìyànjú olówó agbó ìrìnàjò israel mihraj ìrìnàjò tẹ́nìkan òrìn rí àpẹẹrẹ olójúbà lọ ọlọ́fẹ́ pánàbìlì àpẹẹrẹ olójúbà lọ olówó agbó ìrìnàjò israel mihraj wọ́n fi wá dí àyíká lọ́gbẹ́jọ bẹ̀rẹ̀ ìlú alayhi salam kí mú orin àjò ní tóbi tó ń dé ohun gbọ́dọ̀ tayọ bẹ̀ tó bá tayọ bẹ̀ kò sí ẹ̀dẹ̀ ọlọ́run kan tó ti pàtà rẹ̀ àti wọ́ Muhammad ó lápàdé àtàlẹ́ lórí wa kọ́ lórí gbogbo àwọn màláìkà kọ́lọ́wọ́ lè débi kankan kọ́lọ́wọ́ lè débi kankan àmọ́ lè débi rẹ̀ àtàlẹ́ lórí wa àrùn sẹ́lẹ̀ ó di wa tọ́fẹ́ pàmì mi لآمد لا شك للمصطفى مقام وتلا إمام مثله فوعى إليه شديد القوى المقام لدى سدرة المنتهى أي لدى سدرة المنتهى لآمد لا شك للمصطفى أحمد نتكلم لا شك للمؤلم كشي يعني عيه مصطفى صلى الله عليه وسلم ni makamun àyíká ni wọ́tàláhì máa mi sùn ó wọ́tàláhì wáwò àti ó fi wáwò àti táwò búra ó ní wọ́tàláhì máa mi sùn mo fi ọlọ́ọ̀bà búra kò sírú ẹ̀ fáwọ́ ilẹ̀ ihe ìṣẹ̀dù ìdólùkọ́ wa ọlọ́wọ́ fún ní wáhàyí irun ọlọ́wọ́ bẹ̀rẹ̀ fún irun yẹn lẹ́yìn ká àmójútó irun yẹn lẹ́yìn wọ́n lọ́fọ́ nílò fẹ́ ju bẹ́ẹ̀ lọ fáwọn ibi ìṣẹ̀lẹ̀ bàbá Dr. Ahmad ọdún ẹ̀bí nù bẹ̀rù ẹlẹ́nu múrùn kan máa sọ fún wa ń pa àlẹ́bì bí ọ̀tá níbi ọ̀sán mo ní ṣé ọ̀dà bínú ìgbà yóò ó ní mi wárí ń bà sí ó ní ọlọ́ọ̀bà kó sànù wa ni wọ́n máa mú yẹn fẹ́ lọ́ọ̀bà ń gbà bínú sọ pé akẹ́rẹ́ fẹ́ sọ pàdé bí ìṣẹ̀lẹ̀ pé ọlọ́ọ̀dì ẹ̀sìn pé òun ni olórí gbogbo ẹ̀dá kí ó anábì ju gbogbo àwọn màláìkà gà lọ anábì ju àwọn màláìkà lọ ó ju àlùjànnú lọ gbogbo ẹ̀dá pátá anábì sẹ́dẹ̀ anáà ó di eléyìí gan ti tó ẹ máa pè anábì irú tíra Dalailul Khairat ẹ máa bọ̀ ọ̀fà ní Dalailul Khairat tíra sẹ́yìn tó ó kọ̀ ẹ̀yà ìbáwò ẹ̀ nígbà fáwọn àbúrú wọn kó síbẹ̀ ó ní ọlọ́run ṣe àánú ànábì títí àánú òun fi kán ọlọ́run ti àánú ànábì tí àánú rẹ̀ kò fi ní sẹ́kù kankan mọ́ ó sì fi àánú ọlọ́run bá fi ni ó wà limited ẹ wà bùkútó ní nǹkan ọlọ́run bá wọ́n ní ọlọ́run bá fi àánú ànábì bá a sì kẹfà ànábì níbi èdè oúnjẹ àwọn tí wọ́n ń di oúnjẹ láyé ìjọba <laughs> tẹ́lẹ̀ fi rẹ̀ bọ iná rúkà wọ̀tẹ̀má ìmọ̀síwàlà wọ́n náà wọ́n ń sẹ́yìn àtàlọ́tọ̀ ọlọ́run bá wa sọ̀sọ̀ láti fún àdébí ní èdè oúnjẹ táwọn èèyàn ń dè láyé kẹfì àkà ìdí wọn bìbí àwọn kàyẹ́ láti yí jẹ́ gbogbo àgbẹ̀jẹ́ ń bí káàkiri tẹ̀lé ẹni tí a lé ó di eyín ó di eyín ní èdè gbúrú ní èdè gbúrú wọ́n dè àwọn tí wọ́n sọ wà mẹ́nu. èmi ní kọ́kọ́ jáde èmi ní kọ́kọ́ kọ́kọ́ jáde èmi mọ̀ ní díjọ́ fà bọ̀tún mọ̀ ní kọ́kọ́ gbé jáde kábó jáde fáwọn yẹn àwọn ọ̀rọ̀ búkọ̀ ọ̀tún ọlọ́run ilẹ̀ ọ̀kánà báàrù midada li kalmati rabbi لنفد الباء قبل أن تنفد كلمات ربي ولا أدين بمثل مددا ọlọ́wọ́ bá sọ́mọ́ ìkẹ́ ẹgbẹ́ absolutely ni wọ́n sọ pé ẹ̀bá mú òkun wá kẹ́ ẹ ní ìkẹ́ ọlọ́run kò yóò bá wọ́n ní in tó bá níye ni àbùkù kan wọ́n jí sí kẹ́rọ bá níye àbùkù kan nù ọ̀rọ̀ fún òwúlò ọmọ ẹgbọ́n lẹ́nu wọn rárá ni tí bá ti jẹ́ gbé jáde ní ìsìn ẹ̀yẹ́ wo ń gbà tó bá jáde ní ìsìn àmọ́ àmì kọ̀ náà fún ojúlọ àwọn sọ ọ̀pọ̀ kọlọ hákùnmí rọ̀bí kò mọ̀ ní sẹ́yàfàlì yóò ní ìfọ̀lọ̀ ní sẹ́yàfàlì ẹ̀pọ̀ àmì kọ̀ àgbé jáde láìpẹ́ kí a bá fẹ́ kọ́ gbọ́ ìbá fẹ́ kọ́ mọ̀ gbọ̀n láti lọ́lọ́sì àmọ́ ká sílẹ̀ káwọn èèyàn ọlọ́lẹ̀ gbọ́ ẹ̀yà wọ àbùsù tó wà mẹ́ kìíní rẹ̀ bí a ti jìbìtì yẹn wà mẹ́ àtàkùn ilẹ̀ yorùbá ní mọ́tí máa tẹ́lẹ̀ jù wọ́n bá débi òkú náà fẹ́ ṣe gàlẹ́ lọ kàìráàtì àfẹ́ ànájímọ̀ ní wọ́n kí dàláyà àráàjì mẹ́wàá fún òkú òun mẹ́wàá àfẹ́ àmúsá oníkàgbé dàláyà lọ kàìráàtì owó tó tó wà rùn ní fífi fífi náírà ní dàláyà lọ kọ̀ọ̀kan lọ́dọ̀ tí wà lógún ọ̀sẹ̀ ìmọ̀ bọ́n wọ́n dúbà àmọ́ bomi o fífi fífi náírà ní so ẹjọ́ mẹ́wàá àrùn five hundred naira ní wọ́n five thousand wá hundred wọ́n á ka gbogbo ẹ̀yọ wọ́n ẹ̀yọ kan náà ti gbé gbogbo ẹ̀ onímẹ̀wàá oníogún onígbogbo ẹ̀ wọ́n ẹgbẹ́ àwọn nǹkan bíi forty fifty lọ́wọ́ èèyàn ẹ wá kẹ́ ẹ̀yọ kan náà ẹ̀yọ kan náà ti gbé gbogbo ẹ̀ ètò àbúrúdú tó wá wà nílẹ̀ hmm? nù ọlọ́mọ sọ wà nù. tí mo rẹ̀ rẹ̀ ń

yáyìtì obìnrin wọn ọmọ tí ń jọ́lọ́ ọba àìmọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àìmọ̀kan ni ìfẹ́ náà wọ́n wà nífẹ̀ẹ́ ìjọba ìṣẹ̀lẹ̀ wọ́n fi tóbi ti sọ. Sẹ́lẹ̀ lọ́wọ́ sẹ́lẹ̀ lẹ́yìn kan bá sọ pé lágbájá àná ní ìpín ọ̀ tí ò lè dá ìlú kó lọ sí àná bí ló pé ìgbàlá ìgbà yóò lè sí abúlé tí ó tẹ̀lé sí yóò kó dára ìdúró láàbò tí ó fẹ́mọ̀ náà. gbóòyìn ọ̀dà àmọ́ gbóòyìn kan wá dùn kó wá ní pé àdìbùlá àdìbù rọ̀sùn ẹjọ́ náà ọ̀gbìn náà àti ìjíṣẹ́ rẹ̀ àtàkì nǹkan kí n lọ. ṣe bí ẹgbẹ́ àná bá pè yàn náà ẹni o ẹni sọ náà ní kẹta táwọn ìbá pín yàrá ń bí sọ àti kẹta orúkọ ẹ ní ní láyé àlébi ní sọ àlébi òsì láyé mọ́nì sí àlébi òsì láyé mọ́nì sí àlébi òsì láyé mọ́nì sí. àti jù náà ni ó dé aláwọ̀ yẹn náfìlà lọ́wọ́ àlejò àtìkọ́ àlejò mú yẹn náfìlà lọ́wọ́ má pè ọ́ ọgbọ́n kọ́tọ́ wọn wí wájú náfìlà dá mi lóhùn ó dé ìdáhùn yẹn oríṣiríṣi tí ọwọ́ àwọn àgbẹ̀ kiri lọ́rí fún bá ní sharif sharif ó dà mí lóhùn subhanallah ó ti dá mi lóhùn ó ní agbára àmọ́ ọlọ́run fi àwọn àyíkálẹ̀ fún wa níjọ́kọ̀ mọ́ ń tànú ọ̀rọ̀ àfá ìpé tí ẹ máa ń kí lọ bá fóònù yẹn ìyẹn lè gbé fóònù ní ah, kí ọ̀rọ̀ àfá ìmọ̀ lágbára tó gbàgbé fún ọ̀gbẹ́ subhanallah ọmọ ìdí yóò tọ́kọ́ òun kí ní lọ́wọ́ ni àwọn àmọ́kọ́ ọdún tọ́pìkì àmì jẹ́ pé irú kí ni àfáà sọ yìí wọ́n nítorí iṣẹ́ tó ṣe ń bẹ̀rẹ̀ kò tó ṣẹ́ tí ànábì ṣe níjọ́ tí yẹn náà fi là lọ́wọ́ tí sẹ́yìn dá àìsà dé tó fẹ́ sílẹ̀kùn ànábì dẹ̀ mú kó bí o tó ti ń kí wọn ó ti lọ lè sílẹ̀kùn fún ó sì padà sórí ìrùn rẹ̀ ó ní ìgbé fóònù rẹ̀ àti sọpé subhanallah yẹn iṣẹ́ tó ṣe yẹn tó ṣẹ́ oní tí wọ́n pàwọ́ alámi gram ni ó làbá tilẹ̀ fún péjú ẹ̀yin tẹ́ wọlé tuntun ẹ̀yin tẹ́ wọ́n lórí gan ẹja mọ ẹsẹ̀ kì í ẹni tí ò sí tí wọ́n ti gram yẹn la ọlọ́bí àti tilẹ̀kùn ojú wíńdò láti máa sọ sí ó ṣòro kẹtọ́ máa pè ní káàfì pẹ̀lú ẹ̀ tí wọ́n pọ̀lọpọ̀ òní tí à ń tẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbọ́n àti ọgbọ́n ẹni tí ìgbọ́n àti ẹ̀lì sí káàfì ẹni níjọba ìlọ lọ sí oko tí wọ́n ti pẹ̀lú kó àwọn fúlàní kó olóko yọ́ ọdẹ lọ ní ìròtú lọ́bẹ̀ rí ẹ lọ́bẹ̀ ẹ máa bú àwọn fúlàní ẹ wọ́n wọ́n bútẹ́ wọ̀ lọ́ngbà yìí tẹ̀sí kọ́ àwọn fúlàní tí wọ́n ń pa àgbàgbé ni correct ní lọ́bẹ̀ mọ́ ní ẹ̀dọ̀ lè múyàwó mẹ́ ẹ lọ́dún fẹ́yàwó ní jàní kọ́ lọ́dún lè fẹ́yàwó jàní wọ́n lọ wọ́n ti dáwà ìyàwó ni wọ́n lè fẹ́ wọ́n gbàgbé ni àwọn kàbílà lọ ọ̀rọ̀ wọ́n lè fi wáàbí ìyàwó ni wọ́n fẹ́ bọ̀ mí ah, ìyàwó lálẹ́kẹ̀ lè fẹ́ ni àbí wáàbí àìmọye mo fẹ́ mọ́ àìpé wọ́n tẹ̀ dìskọ́bà àwọn kan ní oko Àbújá ni wọ́n tẹ̀ gbọ́dọ̀ àwọn ọmọ fún mọ́ dábẹ́ àgbàlagbà ní wọn mọ̀ fún mọ́ dábẹ́ wọ́n ti ń lùgbìsí ayé wọn àwọn akẹ́kọ̀ọ́ dìskọ́bà ju àwọn tí wọ́n bí dèjú mọ́ pàyà yìí àjẹ́ yìí àtàwọn èèyàn pàwọn ni tó sì lè bí lèjì bẹ́ẹ̀ni àti wàhálà ìgbéga máa yọ àwọn èèyàn kó lu agbo ìsìláàbù káfẹ́ káfẹ́ káfẹ́ náà mú ṣe o àfa o náà náà náà mú gbà wọlé mú kó jà wá mú gbà wọlé táwọn abàtí ẹ̀rọ tí ẹ̀rọ ti mú kó jà wá nìkan ní mẹ́mbà ولو كره من كره ولو انكر من انكر ودي ما بدل اجبد على حق يورب بالادله لا بالرجال ودي نعم نو نو ومن ذلك الغلو في الصالحين اننا السياسه دي باوينيري كما وجد في الامم السابقه بعد ان وصلوا اجد السياسه دي باوينيري وجد في هذه الامه عليه منها دعاء غير الله أنه نكاد ما بلمي لأي ولا وضع قد وجد في أمة أما أنا وانا الأكوتي قموا لدو يبع ثم يامي مصر غارو أقوى بيامي يسون تعانوا من يامي مجي يا جميع يامي نكبي oye ìyàtọ̀ sí wàhálà lórí ẹ̀láyé ọ̀pọ̀lọpọ̀ náà oye ọlọ́run ní máa pé wọ́n sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn àárọ̀ ọ̀run fi ọlẹ́yìn ìhùnmọ́ ìrìn àdúrà lè ó di gbogbo ilé ọ̀bá kẹrẹ àmì ìpẹ́ ẹlòmí ìlẹ́yìn ọlọ́ọ̀bà ni ó di ọ̀pọ̀lọpọ̀ kò yíwọ báwọn mo ń sọ lánàá bí jẹ mo ń bẹ́ẹ̀ kan sọ̀rọ̀ ní ẹ̀rẹ̀ mo ní ọmọbìnrin kan wádọ̀ mi àjọ ń sọ̀rọ̀ ó ní ànábi àmírù wọ̀ rọ́bì káàbà ọmọbìnrin borí ni ó ní wọ̀ rọ́bì káàbà mo fọlọ́ ọba káàbà búra mo ní àájà àwọn sọ́bí mo fi kábà búra oníwọ̀ rọ́bì kábà wọ́n ní àgbọ̀rọ̀ máa fi kábà búra làwọn ọmọ sọ ká máa fi wọ̀ rọ́bì I was so much impressed wọ́n ti táwọn yẹn bá gbé ilé ẹ̀kọ́ wọ́n gbé ẹ̀kọ́ yẹn obìnrin ẹlòmíì tó bá ní ẹmẹ́fì kábà búra ẹmẹ́fì mẹ́ka àdùmọ̀ bí ẹ̀bẹ̀ ó ti dé o ẹ̀mẹ́fì kábà fa kábà kábà ó dé mẹ́jọ kábà búra ẹmẹ́fì mẹ́ka ó ọlọ́mọdé àsọ̀rọ̀ yìí wa kéèsì nǹkan tó kàn lọ bí wá sí pé ẹ máa fi kàábà búra ẹni bá fi kàábà búra ó ti ẹbọ pẹ̀lú ààrà ibi ẹ̀kọ́ báyìí ló ti ọ̀nà mélòó ni irú ẹ̀kọ́ báyìí ti wá ń lọ lágbàáyé Islam irú ọ̀nà mélòó ni irú ẹ̀kọ́ báyìí ti lọ lágbàáyé Islam ó bí wa bí ومنها من بناء المساجد على القبور موجود في السابقين هنا نكاكولي كاكوم كالوري ساري هو النوع وتسكجاله وقد وجد في هذه الأمة أرى على أمة هنا أرى على أمة هنا تونس به ومنها وصف الله بالنقائص وعيوب هنا كما رجلون بفلوم كابوكو أتي عيداء كما قالت قد قال اليهود gẹ́gẹ́ bí àwọn èèyàn ti pé yẹ́dù láì mọ̀gbòlóòlà pé ọwọ́ ọlọ́ọ̀bá wọn ti pọ́n dìde mẹ́rẹ̀ kọ́ọ̀lù iná ńlá fàkírù wọn nánú àgbìyà wọ́n tọ́pù pé ọlọ́ọ̀bá aláìní àwọn làwọn ní wúrọ́ mi mi وجد في هذه الأمة من قال مثل قال بذلك أو أشد منه náà lọ pé àwọn àlùmọ̀ tó kọjá lọ náà lọ pé àwọn oníwọ́kìbọnú báìbù kò sínú báìbù kò sínú tọ́lọ̀dẹ̀ náà nàbí musa kò sínú tọ́lọ̀dẹ̀ nàbí ìta àwọn oníwọ́kìbọnú ẹ̀ abáwé nínú àlùmọ̀ náà tó yàn sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ ọ̀gá àlùmọ̀ yìí sọ ó di wà وجد في عهد الأمة من كان ذلك أو أشد منه أما تبورج بيلو ودي فقد وجد من من كان ليس له يد أما كان له له ينزل من السماء ولا ينزل ليس له يد ومنهم من كان يستطيع أن يفعل ما يريد ولو لسنتبع فيه يعني ذلك كان هو ملائكة أما رشيوك بأنه ضياع آه والله آه، بيعلم عافظة <laughs> afá àwọn àbùdé ìbùdé lè súnmọ́ rí afá àwọn kan jọ kan ní túbú fáńdà náà ni yàrá àwọn wíwú wà nìyà wọ́n ní àyà ó ní sí àbùkọ́bìnrin lọ sí hajj jọ kan ó wá kọjá ní ìletò kan ìyá kan wá gbé abọ́ kan wá fún ó wá kọjá bí mùsùlùmí ó wá gbé fún ṣe òṣèlú ah ìyá rẹ̀ mọ̀ pọ́n wá lè kí ló fẹ́ wọ́n ní mo fẹ́ bímọ ní bímọ ní ọlọ́pàá fún lọ́mọ ìṣe ò lọ́mọ gba ṣéwù lọ tí odi ní ẹ̀sìn ṣéwù fún wa lọ sí àjì wọ́n ti wá dé lùtò wá irú abọ́ yẹn náà ní irú débìlì yẹn náà wọ́n ti wá gbé wọn gbà kí lọ́wọ́ fẹ́ lọ́mọ ah, wọ́n kọ́ lọ́tọ́ ọmọ fún lẹ́mílẹ́yìn láti ẹni ọlọ́pàá fún lọ́mọ ọlọ́ni ṣéwù ìkọmọ fún odi méjì ṣéwù ọgbọ́rọ̀ ẹbí odi méjì ṣéwù àmínú láwọn máa fún àní odi mẹ́ta ọlọ́wọ́ ṣéwù àkàmì odi méjì odi tíláàsì ọlọ́sìn fún ó ti yé ẹwọ ọlọ́ọ̀bà ẹwọ ọlọ́ọ̀bà ló sọ di ẹni tí ṣé wà bẹ̀rẹ̀ kọ́dọ̀ rí odò nínú ní kọ́mọ́ọ̀dù. ẹ̀ṣẹ̀ wọn pamọ́ ṣe wà bẹ̀rẹ̀ kọ́dọ̀ ìrọ̀ wọn pamọ́ ẹ̀yẹ musa wí pé alhaji ògúnpé ìbò president yorùbá community ó kò ní jọ̀kà tó bá ní àmì èrò àmì èrò àwọn èèyàn sójú ọ̀rọ̀ ẹ̀sùn wọn ní gbogbo yorùbá lẹ̀ yìí ìwọ́de kan lálátakùn gbogbo àwọn làwọn corporate àwọn nìkan aládàmú ní ara ọ̀ ní haba ní ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ àwọn yorùbá yẹn kò sẹ́ni kankan tó dẹ̀kun mọ́lẹ́ òfin rí kò sẹ́ni tó dẹ̀kun mọ́lẹ́ òfin tó mọ sọ̀rọ̀ àbùkù sóhun wọ́n jẹ́ olóṣìn onírú àárọ̀ yìí ọjọ́ mọ́lẹ́ mi jọ́nà náà mi máa jẹun onírú àárọ̀ yìí wọ́n béèrè bí ìkàwọ́ mi pé àwọn màláìkà tó máa béèrè béèrè wọn a lè béèrè béèrè pé salamu alaikum wọn ní ṣe wọ ọ̀daràn salamu alaikum ọ̀daràn ẹlẹ́kẹta salamu alaikum wọn ni à bóyá òdì ní ṣe wù bóyá òdì ẹgbẹ́ tó sùn àwọn síbẹ̀ tó ṣe wù ní wọn ni bóyá òdì káwọn lọ sínú láhùn mahfuz káwọn lè wo rẹ́kọ̀dẹ̀ bóyá òdì ní káwọn lè gbà máa ti bá a sọ̀rọ̀ gbọ́dọ̀ màláìkà wá pàyìlà tí wọ́n lọ ní ṣe wù bá dìde lọ́ba gbọ́dọ̀ fi wá ní à ẹ má bínú mọ̀lẹ́kà lọ́wọ́ àwọn arábìnrin ìbéèrè nìyẹn kálọ́rọ̀ yín wá wọn ni má bínú ṣe wù kálẹ̀ yín náà ẹ̀yin tọ́rọ̀ yín wá kò sọ́dọ̀ tí mo tí mo jẹ́ fún yín wọn ẹ má bínú fẹ́ máa lọ fún pẹ́ẹ́tì ẹ̀dì sọ́ọ̀bù yín ọ wá sọ àwọn mọ̀lẹ́kà rẹ mọ́lẹ̀ fún forty days ọlọ́run wa ń bẹ ṣé wù pé dákùn bá mi tó àwọn mọ̀lẹ́kà àwọn èèyàn ń kú wọlé ní tí ó mo ní wà fàtòsí wà rí èyí tí mo ní rọ́lẹ́ kọ́ yóò fún mo takò jù ẹjìnà òkúté ìgbà ní a ah, kì í sálé àná ni láàárọ̀ àná ni ó ló náà wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti ẹbí bèrè bèrè kan pé lánàá nígbà pé alẹ́ wọ́n ti máa fi wáàzí wáàzí bí ẹni wọ́n lọ́ọ̀tì wọ́n lọ́ọ̀tì carpet kan ni èmi wá rò pé alẹ́ àná ni ó wà ní èmi wà bẹ́ẹ̀ ah ó ló náà kọ́kọ́ wò pé òkúté ìgbà ní bóò ni ọlọ́run ti wá máa bẹ ẹ̀dá rẹ̀ ó ló pọ̀ tẹ́nìkan tí kùránì ẹnìkan kéèké kùránì lẹ́jẹ̀ mú ní kùránì kọ̀ọ̀rọ̀ pé mú ní sọkúsọ ní ọjọ́ wọ́n ní tó ní falárúbáwá tó ní kọrin wọn kùránì náà ni wọ́n ké ní ọlábìrì mọ́ lọ ìjà yóò lè parí ọ̀lá ìfún báyà rí rẹ̀ ìjọ ẹ̀mí sọ fún ẹ pé gbogbo tábìlì wọn sọ wọn alẹ́ rí o ìjọ ìjọba sọ ẹ̀mọ́ mẹ́rin wa wọ́n sọ pé jíjọ máa àmì rù wọ́n sọ pé ibùsọ ìbò ní adúrú mi wọ́n sọ wípé di ọmọ rẹ̀ ó dàbí náà mo gbà mo gbà ọmọ rẹ̀ ní àwọn obìnrin ń tẹ́tẹ̀lẹ̀ <coughs> ni wọ́n fi ọpọlọ àwọn èèyàn ṣeré fọpọlọ àwọn èèyàn ṣeré tẹ́gbẹ́ lè burú ju ojú ọrọ̀ yẹn ọlọ́wọ́ lọ ẹjọ́ ń kọ̀mọ́ndì ọlọ́wọ́ àwọn obìnrin ah, ti hmm, ó àwọn ọmọ burú ṣé lórílẹ̀ rẹ̀ kan kò rí ilé kíw wọ́n ah, ni ààrí mú nílé mọ́bí jókòó wáàzì lọ́lẹ́ òwe bọ́lọ̀ wọn ni kọfẹ́ rẹ̀ mú rídì rẹ̀ ààrẹ ọ̀yá ni ni wọ́n sùkún wọ́n bá sọ pé ṣéwù àmà balagbájá ìmọ̀ sùkún ó ààrẹ ọ̀yá ṣéwù wà lọ́lọ́ lẹ́kì pé ah kí ni kọ́ lẹ́kún ó lóun rí pé ààrẹ ti ń ṣèwòye ààrẹ ikú ni ààrẹ kò ní gbogbo iṣẹ́ ẹni tó yẹ kí èsì ṣe òun ò ṣe ẹ̀hún wá ń já kó mọ́jú àánú sàárè àwọn béèrè sàárè ní gbogbo lẹ́rù ṣé o wá ní ọbẹ̀rù tó bá nínú sàárè gbogbo bá béèrè lọ rẹ̀ máa dákọ̀ tó bá nínú ọ̀rọ̀ bùkà sọ pé Abdul Qadir mà nàbí yùkà sọ pé Abdul Qadir mà nàbí yùkà sọ pé Abdul Qadir lóòótọ́ lóòótọ́ mùsùlùmí bá kú lóòótọ́ wọ́n bá gbé sínú sàárè nínú àwọn gbé sínú sàárè ni mùsùlùmí bá alákàbáyọ̀ sí man rabbuka ó ní Abdul Qadir ma dinuka Abdul Qadir ma àwọn mọ̀lẹ́kàbá yọ òdúrọ̀ òdúrọ̀ omi ìlú mẹ́fì náà Abdul Qadir bá yọ sí ọ̀pẹ́ káì mọ́dà ò ẹ mọ́dà ò kí lọ́dà

àbẹ́bẹ̀ kọ́ bí ẹ bẹ́ẹ̀ náà jáde àbẹ́bẹ̀ náà bá bínú ojú bínú wọ́n bínú lọ máa dé ọdún àbẹ́kọ́ ní wọ́n ti wá yọ ọdún àbẹ́kọ́ bá bí ọ sí wa ó ní káì kàṣẹ́yìí kàṣẹ́yìí ẹ sọ́ra yín tí ẹ bá sọ́ra yín màá ní kí náà jẹ́ ànámà kọ́ lè ju àlùjẹ́nà ẹni wá sọ sínú àlùjẹ́nà kò ní gbádùn tó àbùsọ́lù náà ò ní gbádùn náà mọ̀ lẹ́gbàá lọ́wọ́ ọba pé ọlọ́wọ́ ọba ìtí àbúrò kọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ fi ilẹ̀ kọ́ bọ́ kó bá wa ó ní ẹlẹ́gbẹ̀ẹ́ fi àbẹ̀kọ́ ọdún ilẹ̀ kó mọ́ kó bá wa jàre ìfilẹ̀ ẹkùn mọ́ rẹ̀ lẹ̀ kó mọ́ kó mọ́ kó bí Buhari nínú bàgídá bí ó sì ẹjọ́ ti pé ẹ̀yà fílẹ̀ ẹjá fílẹ̀ lórí òkè rẹ̀ ẹgbẹ́jà tóòbù rẹ̀ ó di eyín sọ ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ ni wọ́n lọ gbé ṣe bá káwọn tí wọ́n báyìí ẹ̀sìn máa fẹ́ máa sọkún ẹ̀fẹ̀ máa sọkún pé ara ètò wọn ń sọ pọ̀ ó ní ẹgbẹ́ tó ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó sàmẹ́wà kó sàmẹ́wà ní kó fi wá mọ̀nà tààrà ó ní ẹ nà ṣẹ́jú wọn gbọ́rọ̀ eléyìí ojoojúmọ́ yóò máa sọ̀rọ̀ pé ẹnìkan òdìpò kan yóò àgbọ̀gbọ́ náà ọlọ́mọ sọ̀rọ̀ nù mẹ́ríkà dúró ولم يستوى على على العرش قد يبوع الولي على العرش ولا ينزل الى السماء بقريسة ولا يتكلم له يسره بل بل وجد بعاد أمة من يقول أرمنا على أمة إيه بأنه ليس داخل في عالم الله أبو سلاي إنه ده وليس خارج من كل تعرف عليه ولا متصل بها كل ولا منفصل بيقول قد يجدون أنه وصفوا بما لا يمكن وجوده مروا يقولوا بقى فلنتيوسي فلنتيوسي ومنهم من قال لا يجوز إشارة حسية إليه أعبر ما تقوله تقولوا بامبلدع ولا يفعل قوله لسينك ولا يضرب كيبن ولا يرضى كيان ولا يحبكم وهذا مذعب عشائر أما عشائر عنه قولوا ما صوانوه الله بعد تقعدوا بقى يا بي صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته